Showing his videos started laughing. Later we burst into tears. that Junior, ṣé mi lè ṣé mo ṣe máa ti dáì ṣá? Àwọn tẹ́lẹ̀ ìgbà máa wọ̀ ẹ̀ ṣe máa ti. Àjọ máa lọ́fíìkì, àjọ máa travel ní mi, àti bá ti lọ máa lò ẹ̀yìn tó ṣe àgbà mi mi. You know, I should try to make him happy like what his to do is that. Later, we start crying and we start crying ìsàsì ìsàsì ìdíkù ẹni kú náà láyé wà ló máa fò látòkè àyè máa fò sí ọmọ àwọn àìsàn ìgbàlódé aláìsàn fún oògùn ìdílé náà ẹtì máa ń lè sí ọmọ àgbọ máa bẹ ní gbòòdì ìwọ náà ó jẹ ọmọ tuntun èsì pray for me that the God I am praying Lord you be successful and I'm so. Every time I used to pray I love you so much. I'm already listening, but if I start counting, I'll start counting from now to next year. I really love you so much. And my family, I really that I never meant it that way. But because of the shock, that's why I said it. So, what can you tell us? Uh, was daddy's condition exactly? You know, what was the suffering from? Yes. Exactly. What was the cause of the sickness? Well, let me just see. I don't really know but starting from the engineering itself solar system whether that's that's not the my result I used to think a lot about the wife I used to think about us it was a few days ago that ṣe máa ṣe máa wà pẹ̀lú títí títí ṣáà ìjọ máa wà jàre tí ọba tó máa ṣe àjọpọ̀ lóore látọ̀tà ètò tẹ́lẹ̀ when I sometimes when I'm coming from the gym or from training, I'll tell him I gym. Alpha. It's like this, I do it. I've missed a lot. It's a clown. I don't When they say natural talent, as in pure talent, it's talented, as in whatever it is, just a sickness. You laugh. I'm Thank you so much. So that is not to be buried today. Why? We heard he's not to be today. Well, I do i want to see but the family are going to decide on that. Oh. Yes, I don't have the finance. Okay. So you're confirming that it's not today, right? Yes. Mm. When the family, when they come around, so we are going to... Okay, please, so sorry about the loss. Can you give us a summary of his last moment, how he died and what happened exactly on that fateful day? That was yesterday. So sorry about the loss. Yeah, I know you are. with him that, that moment. Yes. Yes, I was with him, bro. I went to the gym. I was coming. My mom and my wife. Dad did I had to tell them before So, so my way getting I went to I was talking to my dad. He was trying to talk to me. very strong man. He's just trying to be strong. He doesn't want to be us, but that is not part. So he was taking the first dribble when I got up. So, after taking the first dribble, he was taking the second dribble. So I went out you know, to watch my kids. Sorry. To watch my kids. So while I was watching my kids, my mom just came into the room told me, she said, your dad is there. I was like, I was like, continue." she ain't whining. Like, is she joking? Like, uh, I left him just about five minutes ago just to come and wash my clothes. They are telling me that my dad is there. I rushed down. Um, that is yeah. because of the show as I didn't know what I'm doing at that particular moment so I had to just you know post it on my WhatsApp like on my WhatsApp WhatsApp the video went viral I was so surprised that I, ah, after minutes wow all I have to say is that I'm very sorry as I'm appealing as in trying to apologize to family members that I never meant it that way. I never meant it that way. Because I'm still young. How would I mind? For the shock, I've never been through this before. So I have to just apologize to my family. They supported us as in they are in good support, as in they are around now, as in I'm really happy. My family and friends, they are here. I you know, I really appreciate now, that your dad is no more here, how do you feel General? It's no more here. It's like, it's like I'm no more also. <laughs> I'm just laughing. I'm crying you down inside the pool. I'm just trying to get strong. That's the best thing. So I have to get strong. I miss the God about him already. As I'm already seeing him already. Fight a lot. And it's because you love each other. That's why we fight. Because I think that dad, you know, I do like this. Our man, they were really bad. Oh yeah, imagine everything. Glory be done. What she said, I was like, yesterday when I was making this with you, it's still in me. I was touching his. they like, are you still alive? At least very jigger, he's a clown my login is if I start seeing things that I'm going to miss about it, I'll say from now to next year. From now to next year and to make me cry. So Okay, so sorry about the loss. The video you made, you were like Kosebi Kosara. Was it that when you was sick and you were looking for help, was it low? Um, did you get low response from people? What exactly prompted that video? Well, let me see. I was in shock then, I already said it. But I can't say too much because now I feel like crying. But I've apologized. All that doesn't come from my mind. So short of the shock, But I thank God, the family, around. What's your name again, please? Thank you, so much. Thank you so much. So now we just spoke to um, his son, Omidino Adibawale Jr and uh, we are still live at um, the legendary Nigerian actor and comedian Babasuri's residence. And as you can see, we have um, people coming in and out to share their condolence with the family. Now we just spoke to his son and. Uh,

twenty for the Yoruba artist. So we were called by them, then we created another committee. So they did the same thing as they did at MTA. So we did of us made record release the Eliaza that they will share that certain episode for each of us. We share that episode. Later the management sat down again and this Babakele theatre got out to the test. And they gave us the whole thirteen episode. NTA LTD àwọn pẹ̀lẹ́sà jẹ́ ti NTA dàgbà ìṣẹ̀ṣẹ̀ olúwọlé àwọn Mr. Gbẹ̀yìnga before Mr. Kuliban after Kuliban then at Channel eight one Mr. Dapo Awogoji Mr. Wankosa Mr. Dapo and Mr. Daniel Kasimo LTD so God help us wey we dey set. can see, we have um, a lot of people here at his residence in Ikorodu. We also have the governor of Tampan here. We've spoken to her earlier, um, but we're still live at his residence, where he will be buried has been dug, and it is right in front of us. my friend, he's my good friend, he was my friend, he was my good friend, he was, he was my in-law, because he raised my immediate, my immediate sister. So I I Taiwo, Ayodele Mimi. So he was my good friend, like we school together, we did everything together. So I love him, love him so much, I believe God loves him so much. He has God, I really love him, I want everybody to know. Thank you very much. Thank you. Nǹkan tẹ́bí bá ti sùn ti pè mí ṣe ń dé síbi mo lè dúpẹ́ fọlọ́ gbogbo ìdẹ́mi náà bá ń dé báyìí kò sí orí ìmọ̀ ń jẹ fún bá máa ń pè mí sí lẹ́yìn àgbàkọ́ tí wọ́n máa gbé sí lẹ́yìn lọ́sàn-án èmi náà máa dá wọn lóhùn pé bàbá mi lóòrùn bàbá mi lóòrùn ló ti lọ ló ti lọ kúrò rálà lọ́wọ́ sí wa ó ẹ ṣe orí ẹnu kan fi sílẹ̀ bá fi sùn èmi nìkan ni mo lè ní pé mi mo jẹ́ ìyàwó tó ní ìmọ̀ tó ní ìdúró èmi ni mo lè ìyàwó tó ní ìdúró tó jọ tán lẹ́yìn mi fẹ́ ṣe ní gbogbo ìgbà ni mo ń lọ sí skul lọ́wọ́ yẹn ìgbà tó dẹ̀ kìí ṣe ìgbà tó dẹ̀ ti kádà ní oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kò sọ́mọ kankan tí mo bínú sí nínú wọn bí ìrìnàjò ẹ̀dá bá ṣe nílé wọn ṣe máa gbà mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mo gbogbo àwọn ọmọ náà kọ́ lọ́wọ́ á wò wọ́n fún mi kó dá sí wọn ẹ tó bí sílẹ̀ fún mi báyìí gbogbo wọn àtọmọ ní àtọmọ ọmọ ní kọ́lọ́ dẹ́ ń lò lẹ́mìí fún wọn kí wà pẹ̀lú wọn káwọn náà dẹ̀ ṣoríire tó tún má ṣe tì í ayé tí bàbá wọn tó yẹ àti wọn lábí wọn tó yẹ kí ṣe bí tọgbẹ wọn ibi ilé yìí èkó tó yẹ kó tó má débẹ̀ lórúkọ Jésù èmi náà dẹ̀ jẹ́ wọn wọn máa fọwọ́ pàmò àfi èrè lóbi ẹ ṣe òògùn gbẹ̀yìn iléeṣẹ́ ìpátápátá iléeṣẹ́ yóò jóná ọ̀nà yóò ní dàgbò So we are still like at his residence uh, and according to family members, his burial has been postponed for reasons best known to them. Oh, this is the situation of things at his residence here in Ikorodo. nice person. Very, very nice person. I don't know what to say about him, but he's a very good man. Very, very good man. I can't say much about him. So, uh, he's one of the uh, the uh, sultan of uh, yeah. Social secretary of Lagos State Tampa. Tampa. Yeah, what, what the plan do you have for the, for the late comedian? I mean, the association. Association. That is why we are here with my governor. Tampa's uh, Lagos State governor is here with him because we want to give him the fitting Thank you so much for joining us on this live. Um, really appreciate you. My name is still Adilimpe Olajiga. Don't forget to turn on your post notification. We are still live at uh, the veteran Nigerian Nollywood actor and comedian Baba we will be going off now. Uh, his burial was stated to happen today but has been postponed. Reasons best known to the family members. Thank you so much for joining us. Once we get any information about his burials, we'll get it across to you. Have a nice day.